Ẹ kú òwúrọ̀ ń bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ mi. Ṣé dáadáa ni ẹ jí ní òwúrọ̀ yìí? Mo sì nígbàgbọ́ wípé àlàáfíà ni mo bá ẹ̀yin àti àwọn ìdílé yín. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ̀ báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Mo lérò wípé gbogbo wa náà ni a gbádùn àánú. Ojú rere àti oore ọ̀fẹ́ Kristi nínú rẹ̀. Mo kì í kàbọ̀ sí ọjọ́ ìsinmi titi òní níwájú Olúwa wa. Bẹ́ẹ̀ náà sì ni mo kì í kàbọ̀ sí orí ètò review. Èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀. Esther sì ni orúkọ mi. Bàbá mímọ́ a jùlọ. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní ńláǹlà eléyìí tí o tún fi fún wa láti lè padà wá sí iwájú rẹ ní òwúrọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá mímọ́ fún májẹ̀mú ààbò ìpamọ́ àti ìṣọ́ rẹ lórí wa ní ọ̀sẹ̀ wa tí a lò tán. A dúpẹ́ wípé o ṣe ojú rẹ. Kí o mọ́lẹ̀ sí wa lára. Ó sì pa àti ààbọ̀ wa gbogbo mọ́. Ògo ni fún orúkọ mímọ́ rẹ lókè ọ̀run. Bàbá mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àtìyìn wa. Èmi àti àwọn ọ̀rẹ́ mi tún ti dé síwájú rẹ̀ lówùúrọ̀ yìí láti kẹ́kọ̀ọ́ papọ̀ lẹ́sìn àgbélébú bí a ṣe ń ṣe àjọyọ̀ ìbí kérésìmesì ẹ̀mí mímọ́ a kò lè ṣàìpẹ́ ó sọ̀kalẹ̀ sí àárín wa láti jẹ́ alákòóso kí o fúnra rẹ kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ kí o bá a sì lè fi òye rẹ̀ yé wa pẹ̀lú ṣùgbọ́n ní báyìí ni mo fi ẹ̀jẹ̀ jésù kristi olùgbàlà bomirin gbogbo etí ọkàn tàbí ayé tí a jọ ń kó ẹ̀kọ́ papọ̀ wípé kí gbogbo wa kí o gba ọkàn ọgbọ́n ìmọ̀ye ohun oore ọ̀fẹ́ láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lò nínú ìrìn àjò ayé àti ìgbàgbọ́ wa lẹ́yìn ẹ̀kọ́ títí òní bàbá mímọ́ jẹ́ kí àwa kí ó tún lè mú gbogbo ògo padà wá fún orúkọ mímọ́ rẹ̀ báyìí ni agbàdúrà náà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín mo kí ọ káàbọ̀ lẹ́ǹkan sí ọ̀rẹ́ mi sí orí ètò ní òwúrọ̀ yìí a sì kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésìmesì àti èmi àti ìrẹ ayọ̀ ni a ó fi la èyí tó kù nínú ọdún yìí já ní orúkọ Jésù. Àmín. Ọba ńlá kan gbòógì onínúure apá kejì. Ọba ńlá kan gbòógì onínúure apá kejì. Ẹ jọ̀wọ́ ọ̀rẹ́ mi bá mi ká lọ ná sí ìwé ìrere Matthew orí kìíní a ó sì ka ẹsẹ̀ ìkejìdínlógún lọ sí ìkarùndín ní ọgbọ̀n láti ibẹ̀ ìyẹn gospel according to matthew chapter one from verse eighteen to twenty-five matthew orí kìíní ẹ jẹ́ ká kà láti ẹsẹ̀ ìkejìdínlógún a ó sì kà á lọ sí ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún bẹ̀rẹ̀ ó sì kà báyìí wípé bí ìbí jésù kristi ti rí nìyí Ní àkókò tí a fẹ́ Maria ìyá rẹ̀ fún Jósẹ́fù, kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú tì í ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní kọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wo áńgẹ́lì olúwa yọ sí ilé ojú àlá ó wí pé Jósẹ́fù ìwọ ọmọ Dáfídì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 wọn ó máa pe orúkọ rẹ̀ ní Emmanuel, ìtumọ̀ èyí tí í ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Nígbà tí Joseph dìde nínú oorun rẹ̀, ó ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un, ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n níbi tí a ó ti dánu dúró kà báyìí pé òun kò sì mọ̀ títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Àmín. ọ̀rẹ́ mi, dúró níì pẹ̀lú mi ná. N ò ní pẹ́ padà wá bá ọ. take me anywhere. Wrong tip, bá nù. Ah, káàbọ̀ padà ọ̀rẹ́ mi o ṣeun o kù sùúrù o ṣe tí o dúró láti ìbẹ̀rẹ̀ títí dé òpin bíbélì ni a lè rí i pé ọlọ́run ṣe àwọn iṣẹ́ agbára ìyanu àti ìjìnlẹ̀ ní ọ̀nà àìròtẹ́lẹ̀ tí ó sì tún kọjá ìmọ̀ tàbí òye tí ẹnikẹ́ni lè rò pé òun ni nígbà tí Maria bí Jésù àwọn ènìyàn Ísírẹ́lì ní àkókò náà ti ń dúró tipẹ́ ìrètí fún akọni kan bóyá láti farahàn láti ibì kan kí ó lè gba àwọn Júù kí ó sì tù wọ́n nínú kí ó lè tú wọn nídè kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìdúró àti ìrètí wọn <laughs> kò sí ohun kan tí ó ṣẹlẹ̀ o nígbà tí ó yá ń kọ́ ni a bá bí ọmọ kan ní Bethlehem. Ṣùgbọ́n kò sí nǹkan kan nípa ọmọ ọwọ́ yìí àní Jésù Kristi láti dábàá ohun kan tí ó yàtọ̀ tàbí ṣe pàtàkì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kódà yàtọ̀ sí ìṣípayá láti ọ̀dọ̀ Ọlọ́run kò sí ẹni tí ó lè ronú ohun kan nípa ọmọdé jòjòló yìí Maria Joseph àti àwọn olùṣọ́ àgùntàn náà ní láti ṣí ọkàn wọn sílẹ̀ ní ìrẹ̀lẹ̀ láti rí kí wọ́n sì tún gbọ́ pàtàkì tí ọmọ náà jẹ́ àti ìyàtọ̀ tí ó mú wáyé látọ̀dọ̀ àwọn áńgẹ́lì tí wọ́n jí ìrere àti ìyìn ayọ̀ yìí fún wọn <laughs> bí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rẹ́ mi kò sí ẹni tí ó mọ̀ pé ọmọ náà ni ó ń jẹ́ èmi ni wọ́n ọ̀rẹ́ mi. Jẹ́ kí n ka ibi méjì kan fún ọ láti inú Bíbélì tí ó jẹ́rìí sí i tàbí fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọba onínúure yìí tí a bí ní ibùjẹ ẹran láti máa gbé láàrin ènìyàn ní Mèsáyà ayérayé àti olùgbàlà ẹ̀dá ènìyàn. Jẹ́ kí n ka àwọn ibi méjì yìí fún ọ. Bí o bá sì lè darapọ̀ mọ́ mi láti kà á, ìbá dára jù. Àkọ́kọ́, òun ni láti inú ìwé Míkà tàbí Máíkà Orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejì sí ìkẹrin, òun ni a ó kà láti ibẹ̀. O lè darapọ̀ mọ́ mi bí ó bá wù ọ́. Bí ó bá sì wù ọ́ náà, o lè tẹ́tí balẹ̀ kí o máa gbọ́ ohun tí a ó kà. Àkọ́kọ́ láti inú ìwé Máíkà tàbí Míkà, orí ìkarùn-ún, a ó kà láti ẹsẹ̀ ìkejì lọ sí ìkẹrin. Ó sì kà báyìí wípé, àti ìwọ Bethlehemu Ẹ́frátà. Bí ìwọ ti jẹ́ kékeré láàrin àwọn ẹgbẹẹgbẹ̀rún Júdà, nínú rẹ ni ẹni tí yóò jáde, nínú rẹ ni ẹni tí yóò jẹ́ olórí ní Israẹli yóò ti jáde tọ̀ mí wá. Ìjáde lọ rẹ̀ sì jẹ́ láti ìgbàanì, láti ayérayé. Nítorí náà ni yóò ṣe jọ̀wọ́ wọn lọ́wọ́ títí di àkókò tí ẹni tí ń rọbí yóò fi bí. Ìyókù àwọn arákùnrin rẹ̀ yóò sì padà wá sọ́dọ̀ àwọn ọmọ Israẹli ẹsẹ̀ ìkẹrin òun ó sì dúró yóò sì máa jẹ̀ lé agbára olúwa ní ọlá ńlá orúkọ olúwa ọlọ́run rẹ̀ wọn ó sì wá nítorí nísinsìnyí ni òun ò tóbi títí dé òpin ayé àmín má jẹ́ ká gara ó dà rárá tún bá mi ká lọ sí ìwé ìrere johannu orí kẹjọ gospel according to john chapter eight ìrere johannu orí kẹjọ jẹ́ kí a kà láti ẹsẹ̀ ìkẹrin dín ní ọgọ́ta lọ sí ìkejì dín ní ọgọ́ta gospel according to john chapter eight from verse fifty-six to fifty-eight ìrere johannu orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin dín ní ọgọ́ta lọ sí ìkejì dín ní wípé abrahamu bàbá yín yọ̀ láti rí ọjọ́ mi ó sì rí ó sì yọ̀ nítorí náà àwọn júù fún pé ọdún rẹ kò tí ì tó àádọ́ta ìwọ sì ti rí ábúráhámù ẹsẹ̀ ìkejì dín ní ọgọ́ta kà báyìí wípé jésù sì wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín kí ábúráhámù tó wà èmi ti wà àmín <laughs> dáfídì tí akẹ́kọ̀ọ́ nípa ní ọ̀sẹ̀ tí ó kọjá jẹ́ olùṣọ́ àgùntàn rere tí ó ń tọ́jú àwọn àgùntàn àti ewúrẹ́ bàbá rẹ̀ dáadáa tí ọlọ́run sì wàá mú fi jẹ ọba tàbí olùṣọ́ àwọn ènìyàn rẹ̀ Ísírẹ́lì ṣùgbọ́n ọ̀rẹ́ mi hmm, Dáfídì kàn wulẹ̀ ṣàpẹẹrẹ olùṣọ́ àgùntàn rere fúnra rẹ̀ ni gẹ́gẹ́ bí ó ti wí nípa ara rẹ̀ nínú ìwé Jánù orí kẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere Jésù Kristi ni orúkọ rẹ̀ ọ̀rẹ́ mi. Ọba ńlá kan gbòógì, onínúure àti olùgbàlà gbogbo ayé pátá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá onínúure jùlọ, a dúpẹ́ fún àkókò bí irú èyí tí à ń ṣe àjọyọ̀ ìwásáyé ọba ńlá kan gbòógì. Àwa gbàládùra lówùúrọ̀ yìí wípé kí o ṣí wa lójú sí ẹ̀bùn ńlá tí ọba yìí jẹ́ fún wa àti oore ńláǹlà èyí tí ó ṣe wá. Bí àwa ti wá ń lọ nínú ọ̀sẹ̀ wa titun tí a sì ń tẹ̀síwájú pọ̀pọ̀ ṣìnṣìn àjọyọ̀ ọdún Kérésìmesì ńkọ́. Ó ní àgbáládùra, bàbá wípé kí o máa bá wa lọ. Má sìn wá lọ, ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí wa lára. Dá ààbò rẹ bo wá, fi ọ̀wọ̀ rẹ wọ̀ wá, fi ògo rẹ bo wá. Jẹ́ kí àwa kí ó lè padà wá sí iwájú rẹ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tí a wá ti ọpẹ́ ní ẹnu wa àti ẹ̀rí ayọ̀ fún ògo orúkọ mímọ́ rẹ nìkan ṣoṣo. Báyìí ni a gba àdúrà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọ̀rẹ́ mi eh, fún àyè tí ẹ wá láti tún darapọ̀ mọ́ mi láti lè kọ́ ẹ̀kọ́ eh, bíbélì papọ̀ ní òwúrọ̀ yìí a kú ọdún tàbí a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún. Eh, èyí tó kù ní inú ọdún yìí, òun náà ni a ó lò tí a ó sì làjà ní ayọ̀ àti àlàáfíà ní orúkọ Jésù Kristi. Àmín. Eh, n ó tún máa rí yín ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní agbára Ọlọ́run. Ṣùgbọ́n títí ó fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ńkọ́, ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí tó tàn kalẹ̀ sí ayé ilé iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Oh my God. ayé ó sọ̀kalẹ̀ nù òkùnkùn ṣí ojú mi kí n rí ọ. Ìfẹ́ tó mú. ọkàn mi máa ju bàárẹ̀ ìrètí fún ayé pẹ̀lú ẹ̀. mo wá láti jọ́sìn mo wá láti tẹríba mo wá láti sọ wípé ìwọ lọlọ́run mi lápapọ̀ ìwọ ló tọ́ sí lápapọ̀ ìwọ lẹ́ni. lápapọ̀ ìyanu ló jẹ́ síbi.